والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين lẹ́yìn tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí mo sì kọ́má bọ́gà wa àtiwájú wa anabuwa muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ àtijọ́ náà olùwàmọ́sàájọ́ kárí gbogbo àwọn ará ilé àtàwọn sọ̀hábì ànábì sallallahu alayhi wa sallam. olùwà lórí gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá wa tóbi lè jọ gbéǹde àtìyàmù olúwa bẹ̀ ọ́ bá a ṣe pọ̀ tó ń bí i lónìí olúwa dákun má yọ ẹnì kọ̀ọ̀kan wa má yọ wá pọ̀ ní òdo olórí èyí o. gẹ́gẹ́ bí ládàbí ẹ̀ ń gbọ́dọ̀ má kí àwọn àgbàlagbà bó tilẹ̀ wù kí àsìkò náà ò kéré tó. bọ́lọ̀ bá ti wá fún mi láyè láti ṣe é mọ ẹ dákun bí ọba kù sí ẹ mẹ́ta sí. أن باباوا فضيلة المدير الشيخ ابن الشيخ فضيلة الشيخ مسعود جبريل إمام صحبان حفظه الله تعالى وأبقاه على الخير أحد إن أتين كاوا بابا لولا بابا لولا

gbogbo ẹni ń jẹ́ ọmọ kéwú àwọn bàbá wa níbi òrùkó àgbà ọmọ kéwú lọ́wọ́ lẹ́yìn o ọlọ́run ní já wa lẹ́yìn yín yọ lẹ́yìn náà kó wa gbẹ̀fẹ́. gbogbo àwọn àlùfáà mi kọ́ wà níkàlẹ̀ bó ti wù mí ní kí n máa kí yín lọ́pọ̀ kan léjèèjì àmẹ́ẹ̀dá kan torí àkókò ẹmọ́ bínú sí mi àlùfáà mi dr bruno rẹ̀ mo kì í ọ ẹ̀dá fún gbogbo ẹ̀yìn àlùfáà mi tó kù ẹgbẹ́ ń fi kíkì sí àlùfáà wa àgbà fọ̀bílẹ̀ tó ṣe mọ̀tọ́bọ̀ olùgbọ́ ẹ̀dá kan ẹgbẹ́ ń fi sí wọn sí gbogbo ní ẹ̀bá bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ń sin ilé mi tó máa ń kí lọ à ah, àwọn bàbá wa ní ìsàlẹ̀ àlùkò wà yà yìí ojú mi ọlọ́bẹ̀ ó ní. Ah, ọwọ́ ọ̀tún àwọn bàbá nù Allahu akbar. ọlọ́run ọ̀sán ilẹ̀ fẹ̀ dáadáa ẹ kú àtẹ̀lé ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kankan nù kàdún náà. Naam nígbà tí kí àwọn àlùfáà wa dọ̀kọ̀ ajídàgbà a gbọ́dọ̀ kí ẹni ọlọ́run pè láṣáájú wa lónìí náà pírẹsidẹ́ǹtì gbogbo ìdíjẹ́ mọ́hìndín gbówó pé ní old student gbówó pé ní association ojú kẹ́nẹ́là bàbá tó gbogbo ẹ̀ sí àwọn bàbá wa alhaji abdulmuhamed kula ọlọ́run ò ní jẹ́ máa padà sí bóun wá fẹ́ ṣe báyìí gbogbo àwọn bàbá mi àwọn ìyá mi ló jòkó yẹ ẹjọ́ ọba mọ́ ta ní èsì dání ní èsì. mo fi ìgbòho ẹsẹ̀ ń bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀lì ní àwùjọ yìí ọgbọ́rùn náà mo sáré pé àbúrò mi lọ́kọ̀ àgbàlí pé kọ́ bá ń dà pé wọ́n sábà ń kọ́ gbogbo àwọn màgàjí màgàjí tí wọ́n wà ní níjòkó. mo mọ̀ ń bá ti gbogbo àwọn mágàjì gbogbo wa ẹ bá bẹ́ẹ̀ àwọn bàbá wa mágàjì wa ń lè lẹ́gbẹ̀ẹ́ bàbá wa mágàjì ń lè à líle aláró ń bẹ̀ o. ẹ ọgbọ̀dọ̀ dákọ́lé aláró. àwọn bàbá wa mágàjì ilé aláró àwọn bàbá wa mágàjì aláṣẹ bàbá wa mágàjì owó ń wá mi bàbá wa mágàjì ilé wa nílé olówó bàbá wa nílé wa nílé bàbá pòmù mágàjì ilé bàbá pòmù ilé ìyá tèmi nù àwọn bàbá wa ń lè gbòòrò àwọn bàbá wa ń lè dàúdà mágàjì ilé gbòòrò mágàjì ilé dàúdà mágàjì ilé dàńláta bọ́bá kù sí ibìkan wọ́n lọ bàbá ní lọ́pọ̀ o mo ti jẹ́wọ́ o mágàjì bàá pupa mágàjì mọ́ lójú àbá àbùkọ́ jọ wá sọ fún mi pé bọ́lá ń bà líle dọ́gba ń bà líle gbàgbé ilé ìtàwọn náà o. mo rí àwọn ìmáàmù wa lè bá pupa nígbà mo dé mo kí wọn ìmọ̀ báyà àwọn ìmáàmù wa lè sàánú náà àbí aṣojú wọn bẹ́ẹ̀ bì í mo kí àwọn náà àti gbogbo àwọn àìmà pátá gbogbo ẹ̀yin ìyá mi ní gbogbo àwọn ilé wa tí mo dárúkọ yìí àti bòmíì ẹ láti mo kí ẹ̀yin náà o ẹjẹ́ ń pa gbogbo kíkí náà pọ̀ báyìí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh nígbà tí àwọn bàbá wa Fadilatul Mudir hafidhahullahu ta'ala ọlọ́jà yẹn pẹ́ nígbà wọn wí fún mi lánàá wípé ibi wá àti tí wọ́n pe àwọn lónìí o èmi ni àwọn fẹ́ paláṣẹ ti ń ti wá àti ń bẹ̀ o ní àtọ́wá wù mí bẹ́ẹ̀ gbọ́dọ̀ bóyá pé èmi á máa gbé yẹn fáyà rẹ̀ <laughs> ẹ́ ilé mọ́ wà lé sẹ́gẹ̀ẹ́ yà ẹ̀rí aláwòrán kẹ̀kẹ́ ni àwọn ọgbà ẹbí ló wù yín bẹ́ẹ̀ ni mo ti wí lánàá náà nù mọ́ ní pẹ̀lú òkú ọ̀rọ̀ èyí tí mo wí fún yín lánàá nù mo fi kan sínú ní òní ìwà wí láàárọ̀ bẹ́ẹ̀ ti sọ fún mi yẹn lọ́lọ́ máìdì mi tààrà mo tún fàdúrà àti fáwọn bàbá àwọn bàbá wa àlùfáà wa gbà àwọn bàbá wa ń dé òǹgbò lọ́mọ tàbá wa sáré fún ẹ̀ mọ lánàá ọ̀bí láti lòdì o irú sẹ́tẹ̀ ni wá ṣe lónìí òní ló di fọ́ọ̀tì yìí tí bàbá kọ́ ní ìwé and that was in 1985. Àkọ́kọ́ pé bàbá ó pé àwọn ń lọ wá báyìí o, ẹ ẹ̀kọ́ dáadáa nu ara ń ta kọ́ lọ́dọ̀ wọn nu. Àwọn náà wà ń bẹ́ ni ọkọ́ It was in, in 1985. Ọdọ̀gbọ́dì ọdún lónìí. wá fún ìfẹ́ gbogbo tí ẹ máa gbọ́ tó dàbí ìgbà tí ọlọ́run ní a máa rí ọ̀kan fi kún kejì tẹ́ni pé wọ́n mọ̀rọ̀ gbé kalẹ̀ àwọn tó tírèèni wa lò kí ni èjì mi ń gà náà àmọ́ wọn ò wòye èmi nìkan kọ́ kọ̀bí lọ́tò sheikh abdulrahman toluki bàbá àwọn mẹ́bí àtàwọn kan bẹ́ẹ̀ ni wọ́n ti kó wa lọ bí wà wọ́n wá jòkó wọ́n wà ní wọ́dìdé àwọn àwọn wọ́n sọ tọ́pìkì tí a sọ fún wa ìgbà bá sì máa sọ dé wọ́n wà kọ́mẹ́ǹtì lẹ́yìn èyí tá a bá sọ dá ẹsẹ̀kẹsẹ̀ náà wọ́n fún wa dé eléyìn náà ọlọ́mọ́sá wa ẹni ń lè kọ́ sẹ́dẹ̀ ẹ̀bẹ̀ ní o lè ẹ̀yin àbúrò mi ádámù mẹ́nu yín àbí ẹ́ ìnlẹ̀ Muhammad bá pàdé rẹ̀ jìbì àbúrò mi lòun ẹ̀yin ọmọ mi bẹ̀rẹ̀ látòrí Abdulrazak àbí mo lè pẹ̀yìn lọ́mọ mi àtàwọn tó jóbìnrin bẹ̀rẹ̀ látòrí Kausar ọmọ mi làwọn ẹ̀fọ́ bínú ẹ̀yà àgbàlagbà o níbi àdúrà yín náà ní lójú yín náà káwa tá a jọ ọmọ yín náà tó máa nàka sáwọn kan pé àwọn sẹ́mọ̀ pé wọ́n dọ́mọ ọmọ ti yín nù ọlọ́run sì já yín pẹ́. ẹ̀yin lẹ́nu ìjòkó lónìí àtẹni ó ti já àfa nù yín alihamudulilayi àtẹni tí ó rìn náà àfa bọ́fẹ́ gbé e kọ́ dá mi lójú pé gbogbo yín náà lẹ́kẹ́ bó ti lè wù kọ́ mọ́ àwọn bàbá wa mùdírù ní ran ilé tí ń tẹ́ ẹ̀ ti mà àtọkùnrin yín àtọbìnrin yín. ìgbésí ayé lọ́kọ láya nínú Islam ẹnu tọ́lọ́wọ̀n ojú kéré tí ó sì kò ńlá àti ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ bóòlù ń ti fi á gbé al ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ hadith anábùa muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà ìyànjú ẹ̀bẹ̀ èyí tí ń fi ran ilé sí láàárọ̀ yìí áyà kan àbí méjì náà ni ẹ̀sìn òun mọ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا dọ́gba ń bàlí dọ́gba àbúrò àìdè òsínyà yìí èyí sáà ń rántí bàbá ni èmi èyí lọ ajá náà sí àmọ́ bá ń já ilé yìí. قل لي وعاشرون بالمعروف فإن كرهتموهن وإن كرهتموهن فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله خيرا ẹ̀dá ọkùnrin ẹ̀ bá ń pé ọlọ́run mọ́sàn án kẹ́ bàbá. bàbá ṣe púpọ̀ nígbèé tí ayé tẹ̀yìn tí mo dúró yòó ọlọ́run fún wọn ní iṣẹ́ ṣe tó pọ̀. ẹ̀gbẹ́ kí ni mo rántí tí mo rí ni wọ́n bá ń jà. It was a day in 1985. wọ́n ní bàbá ní kí n wá. kọ̀sáyé fóònù wọn rán yẹn láti dòrò mójú o ilé bàbá kòmù ní gbéńgbà náà mọ́là gómìnà onílé mọ̀ dáadáa àwọn ọdún tí ń gbélé ìyá mi ilé bàbá kòmù ni. táwọn bá sì ti gbọ́ báwọn à grandmother mi náà bá ti gbọ́ pé àbá rẹ̀ àwọn gan wọ́n jáde gbogbo bí táwọn mọ̀ pé mo lè sí lọ ni wọ́n mọ̀ pé lọ pé wọn láàbá rẹ̀ ń pè é. wọ́n ní bàbá ní kí n wá kí n bá sì ń bọ̀ kí n mọ́ra pé ń travel wọn ò sì wí fún mi tẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ra àwọn òkè mọ́ di ẹ̀wẹ̀ asáàmù <laughs> akọ kan gbé tọ́gbọ́n adé láti travel ká tó mọ̀ kan lọ́wọ́ nígbà mo dédé òròmójọ́ náà bàbá ní ìtẹ̀ láwọn lò ṣògbò wọ́n wá gbé tákàdá kan lèmi lọ́wọ́ pé nkí a fi ṣe wá àti tá a bá dé Òṣogbo lọ èyí ni ńgbà wá dénú mọ́tò náà wá ń pé Abdulrazak kọ́yà ka àwọn àyà tí mo kọ̀ ni mo wá ń kà wọ́n ní ọ̀yà lóhùn báyìí sí that was my first experience kí mo dájá náà sí bàbá. It was in the same 1985. Òṣogbo mo ti kọ́kọ́ gba báyìí báyìí pé lálẹ́ bẹ̀rẹ̀. lọ́dọ̀ àwọn afá awa Abdulaziz ọlọ́mọta àtàlẹ́ fún dáadáa. ọ̀rẹ́ ìgbàlè tó wà ọ̀rẹ́. ẹ máa wo ṣe ọlọ́run nígbà tí mi wàá ju nẹ́ẹ̀sì o. àbúrò mi láti pàkádà bí iná lọ́dún àgbà dr abdulwahid nǹkan òun lọ́wọ́ ajá nẹ́ẹ̀sì fún bàbá títí lọ́lọ́n fi ní kíkọ́ ń lé. wàá ṣe ohun nàbí màrú. olúwa lọ́dọ̀ọ́wọ́ yín ẹ̀yin ọkọ ìyàwó àti gbogbo ẹni tí ọjọ́ kọ ìyàwó náà tó ti pẹ́ àbí tó ṣẹ̀ṣẹ̀ olúwalọ́dọ́wọ́ yín o ìbálò yín ìbáṣe yín pẹ̀lú àwọn ìyàwó yín bẹ́ẹ̀ máa rò ẹjọ́ jẹ́ lórí dáadáa o ẹ bá wọn lò ní dáadáa o a àyà yìí bá wa wí kó pọ̀ láwùjọ tá à ń gbé. mo rò fún láwọn tí ń pariwo ọ̀wà wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́. ló lágbèjì bàbá mọ́ ọjọ́ lọ ọjọ́ lọ. Àtòtòrọ́ ah, dá lójú bí bàbá bá ń bẹ láyé wọ́n wà bí ìlú. Ẹ̀wọ̀n kó wọ́n nǹkan kan lè ṣẹ́gẹ̀ẹ́ yìí lọ́dọ̀ àwọn ẹ̀yà wa tí bàbá ọmọ wà nígbà lọ́mọ bàbá àtàlékún kẹrẹ. ẹnìkan lọ́kọ̀ kankan ń jọ̀kan òkò bí àwàdà àmẹ́lẹ́kọ̀ọ́ rẹ̀ kọ̀ mú mẹ́ olóhùn gbélé haúsá ń kánò òun wá rí àwọn obìnrin haúsá méje ń jà wọ́n wá ń búra wọn. pátákó kan dáhùn ẹgbẹ́ ìbú olówó gbébé ń bá bu tí ó dùn oníyàtí ń jẹ obìnrin yorùbá ọlọ́wọ́ òbí jẹun. ẹ̀yin ya wa ẹ̀ ń jìyà ọlọ́run wa jọ dọ̀rọ̀ fún yín ẹ̀sà mi fún yín lórí ọmọ yín yọ fún lórí àwọn ọmọ ọmọ yín àmẹ́yìn náà ẹ dákun ẹ débi tí ó fi dọ̀rọ̀ o olúwa náà sọ̀rọ̀ o gbogbo obìnrin ń gbọ́ ọkọ orúkọ ọ̀rọ̀rùn kọjọrọ ìyà tí ń jẹ òun torí yóò tún jíyà òun lẹ́lẹ̀ yorùbá kọ́dà bó gbó lẹ́nu náà yọ́yà làkọ́jú lọ ni. oní ìyà tí ń jẹ obìnrin yorùbá ọlọ́wọ́ òkìkí ọ èébú sẹ́mọ̀ pé ọ̀rọ̀ ńlá ni. màálà bómi nìjọ́jú yìí náà ni ìjọ́kọ̀ oníṣẹ́ wọ́n lọ sọ̀rọ̀ fẹ́ fún mi ọlẹ́nìkan wá lè wé yín jọ̀kan mọ́ sọ́lé kó ń do ní àwọn yẹn gbọ́ ẹ̀rù òun lọ sọ fún mi pé nílé ìwé bí òun fi ń ṣiṣẹ́ àwọn ní kí ọmọ kan jáde ọ̀sánwó owó ìdánwò lẹ́ni ọ̀sánwó léèyé ni èmi ọ̀rán jímọ́ o àmọ́ kò sá sanwó ìyá rẹ̀ wá sáré wá jẹ̀nà jẹ̀nà jẹ̀nà ẹ̀yìn ìyá wa náà lẹ̀ sáré lọ jẹ̀nà bàbá ń bẹ láti ẹ̀mí gbogbo ọkùnrin tó sì ń dédé sí ayé bẹ́ẹ̀ ó rojọ́ rẹ̀ láti fi àmọ́ kò sí dandan kí lọmọ jẹ kí lọmọ wọ ilé ẹ̀kọ́ wo ni ọ lọ kò sí lọ́rùn ìyá rẹ̀ ọ̀la kò sí lọ́rùn ìyá rẹ̀ ọ̀run bàbá lọ́wọ́ àwọn. dókítà oníṣẹ́ ní ìyá ìwà sáré dé mufti ìwà ń bẹ̀rẹ̀ ìwà ń bẹ̀rẹ̀ ọ̀ọ́ gbọ́ adékọ̀ọ́yà ẹ̀mọ́ bínú òun náà kọ́ wàhálà àtàwọn ọmọ yìí náà ní <laughs> ọmọ òkú ọ̀run àtọmọ òkú ayé gbogbo ẹ̀ lọ́lọ́run ní òun ní ọmọ òkú ọ̀run àti dọ́gba mímí ní ìmọ̀jẹ́rì rẹ̀ ọlọ́run wá béèrè pé ìyá ẹsẹ̀ tẹ̀kù sí ìrìn lẹ́rí ẹ̀ amọ̀tòkú ọ̀run ìyá ìwà kóró pé ẹ̀rẹ́lẹ̀ yìí bàbá rẹ̀ ti kú ọ̀run mìíràn bùkátà rẹ̀ wà ẹ̀rẹ́ lè yí lè bàbá rẹ̀ ń bẹ láyé nígbà tí ò sí náà ni gbogbo iṣẹ́ ń yí ọkàn wọ́n lọ léèwé wọn lọ léèwé wọ́n sanwó ìdánwò wọn sanwó ìdánwò ọ̀kan òun gbogbo ọkùnrin tí ń gbègbè tí ayé bẹ́ẹ̀ ẹjọ́ ń bẹ fún ọ lórí ẹ̀dá ìkìlá nìkan lọ́wọ́ bíyànjú bó ọba ti lágbára ma olúwa ní lèyí ń fi gbóòtá àfihàn ومن قدر عليه رزقه فلينفق مما آتاه ومن قدر عليه رزقه Ẹ̀rin tààtàn ní ọ̀bẹ̀ ọ̀bẹ̀yìn ìyá wa, olúwa ní bí wọ́n bá ti lágbára mọ́ irú bọ́jẹ́ẹ̀tì wọn náà ní ẹ̀ dúrọ̀ wọn. Ẹni tí ó lágbára ju ha, aláhọ́fà. <laughs> mo fẹ́ gbé kọ́ lọ irú iléèwé òkè bóyìí and coincidentally class tí mo ti ka primary one this very class class yìí èyí tí mo náwó sí ìgbà mo ti ka primary one ntọ́lọ́ǹtì là á dà láyé lọ́nà. Ẹ̀sọ̀fàm bàjẹ́ bíjẹ́ ńlọ náà lò. Ẹni kọ́ bá ṣe pé pọ́blíkù lágbára bàbá wọn ká láti rán wọn. Mọ́kànwọ̀ ọ̀rẹ́ rẹ̀ pọ́blíkù ni ọmọ tí wọ́n ń lọ dandan fún náà ọmọlúwa kọ́kọ́ òun lẹ̀. Àfihàn ìyáwó ẹ̀yìn ẹ̀ mọ̀ sílẹ̀. Àwọn ìyá mi kan náà ló fún wọlé yìí. Ẹ wọlé alájà. Ẹ máa wọ ẹ̀yin ìyá wa tẹ́ gbọ́ ìdí mo yìí náà bí wọ́n bá ti lágbàá ma olúwa nínú kọ́ńtà ní kó ṣe o ẹni ẹni ẹwọ tàbí ọ̀rọ̀ àrẹ ló sáàtì mẹ́rin sáàtì yìí wà máa ń kú dírọ̀ àlẹ́ yìí rí fúkú olúwa ní atẹ́lẹ̀ bẹ́ẹ̀ lómi lóòótọ́ ìwọ náà má sàmù o gbogbo ẹni ọlọ́run bá kẹ́ kó járe lára àwọn ọmọ ẹ̀ nínú túnà náà sọ́lọ́lọ́ ọ̀sán náà ọlọ́run gbà mí láyé rẹ̀ irú iléèwé tí àwọn ọmọ àwọn provost ń lọ ní ọyẹ kọ́mọ ní ọlọ yóò lọ bẹ amẹ́ni ọlọ́run bá nílùú bí àwa ti kà á ilé òun náà ó ti kà á ọlọ́run ọba àlùbáríkà sí i ọlọ́run ọba àlùbáríkà sí i àwọn àgbà professors ń bẹ yunifásitì lónìí abẹ́ ìdí wọ́n ti kàwé kò sí kíláàsì nínú oko tómi bá ń sọ̀rọ̀ ní academia tá a inú oko lòún gbé. wàá sírun hunna bil ma'ruf olúwa lọ́dọ̀ yín o ìbálò yín pẹ̀lú àwọn obìnrin yín ẹjọ́ jẹ́ pẹ̀lú dáadáa o tọ́ fàáyín. ìwà ṣe é ṣe kéèyàn ó pé kí n ti ń wí náà lómi ọmọ gé ẹ fọ́ọ̀fù ọmọ ìyá alámọyín ta <laughs> irú tí ẹ wá lọ́lọ́run wí gbogbo ẹ̀ lọ́lọ́run wí ẹ̀ gbogbo ọ̀gbá mọ̀ ní àkérù ya ti ní wá ní áàṣì rúhún náà bí wà láì gbogbo ẹ̀ náà lọ́lọ́ mi ń fi fi kún pé fà ń kàrí tòmóhún náà. obìnrin mi ní ìwà téèyàn fi kó rẹ̀ lọ́wọ́. àtàwọn àtàwọn àwọn àgbà Sheikh عبد الله، máa wọlé ẹ máa wọlé agbọ́dọ̀ mẹ́kì ẹ̀yin ni àwọn òbí ti wá rí tí wọ́n fi ní àlọ́lẹ̀ e ṣéwú ẹ̀yin bọ̀dásà búrẹ́ aláya àǹtí mọ́wù ní ilé gbòòrò àwọn ilé gbòòrò ń bẹ́yìn àyà rí ẹjẹ́ ìṣọ́ àfírí gan mo ti fọ́ fọ́ pa àǹtí mọ́wù mi rí mọ́wù mi máa ń fà mí lọ́wọ́ báyìí lọ́ọ́ ilé kéwú primary three mọ́ wà ní mo ti wọlé kéwú I was so young. àwọn ni wọ́n rí wọ́n fi ní ibi táwọn eléyìí ké ẹ̀yìn ẹ̀lọ ké bẹ́ẹ̀ ọlọ́run tó sẹ́yìn lápẹẹrẹ dáadáa kò ní jẹ́ màpadà sí bò tọ́ wà á ṣe òhun nà bil ma'ruf fa in karihtumuhunna olúwa nírú èyí tó ń rò náà ọlọ́run lè pèsè tiẹ̀ nù bó ti ṣe tó be ti forí ṣe fọmù ṣe fóbìnrin mi tó kọ̀ràn olúwa ní bọ́bá wá rí bẹ́ẹ̀ náà ẹ̀yin ọkọ ìyàwó bọ́bá rí bẹ́ẹ̀ náà ń kọ́ ẹ̀yin wọn ò fi ọwọ́ afa burú san aburú fún olúwa ní ọ̀ínkà fàásà wáyé jẹ́ lọ́hùn Olúwa ló lè jẹ́ pé bí tí ọkàn rẹ̀ pọ̀ nì lára obìnrin tó fẹ́ràn di orin jáde wọn. Bàbá tó bí Alimamu Malik ibn Anas, rahimahullahu ta'ala. Anasi tó bí Imamu Malik kí òun náà ń jẹ́ Anas ibn anasi bàbá yìí ńgbà tí yáza yorùbá sí ọ̀rọ̀ rẹ̀ dọbẹ̀ tán òun ló bí a mọ̀ pé níjọ́ tí wọ́n ní ìyá máìlì sí ìlókù tó wọn ó fi ṣèyàwó táà pé nǹkan kan wùyàn lára obìnrin òun ò àmọ́ ń bàbá àwọn ní ẹni tó fẹ́ ni o ààyè àtọ́ bọ́ sí òun làákàyè fàáṣà أن تكرهوا ويجعل الله فيه خيرا خيرا كثيرا خيرا كثيرا olódúdú kéèyàn bí oníyàwó tó bẹ̀rù máìlìkì fún yà ẹ̀dàkùn ẹni ọlọ́run bá ṣe àdánwò fún bẹ́ẹ̀ tíyàwó ti ẹ̀rí bẹ́ẹ̀ wọ́n náà ní sùúrù ìwọ má torí pé ń ṣe báwọn tí wọ́n má lo àti ọlọ́run tọ́pàwọ̀ bíbẹ̀ ẹ̀fọ́ ẹjọ́ òdì méjì bọ́lọ́wọ́ ti bì òun ni ó bì wọ́n náà kámọ̀ fàárí apá kan inú àyà àyà kejì náà lórí ọ̀rọ̀ náà ọkọ báyàwó rẹ̀ dáadáa قلواني ولهن مثل الذي عليهن بالمعروف ولهن مثل الذي عليهن وللرجال عليهن درجة درجة وللرجال عليهن درجة والله عزيز حكيم Olúwa ní bàbá ń sọ fún àwọn ìyàwó pé kí wọ́n jẹ́ ìyàwó dáadáa, ọkọ náà jọkọ dáadáa, wà láhún náà, mẹ́fìlò làrí, alẹ̀ náà, Gbogbo ẹ̀tọ́ tí ọkùnrin ní lórí ìyàwó wa lọrọ awọn ọkọ الإمام ابن عباس رضي الله عنهما عباس صحابي النبي ẹ̀jẹ̀ ànábì sọ̀lọ̀lọ́ àwọn èèyàn fura pé bíbùnà àbáàsì náà bá fẹ́ jáde a máa múra dáadáa ṣe tó ń ṣe bí obìnrin àfọ́lùgbẹ́ ìbùnà Ibna lọ́wọ́ tó أن تتزين لي مثل ما أحب أن أتزين لها ó ní bẹ́ẹ̀ ti rí tí ń ṣe hun torí pé ìfẹ́ kíyàwó mi náà rìnrìn ìdọ̀tí bí ń tí ń wo èmi kíyàwó mi ọmọ múra dáadáa mi lèmi náà fẹ́ kí n máa múra dáadáa fún òun náà àti wà náà òun náà lẹ́sẹ̀ òun dàbí àlẹ́ ìlú náà lè máa. Dọ́kọ̀ àǹdà yìí, tẹ́rí ọ̀pọ̀lọpọ̀ tí ń da ilé rú, ọ̀pọ̀lọpọ̀ tí ò jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ilé mùsùlùmí ó kò ogun rẹ̀ nínú àyà yìí o. Àwọn ilé ìbò, àwọn ṣáàzù àdìlòkò, àwọn ẹ̀kọ́ wa ilé ìbò, àwọn ṣáàzù àdìlòkò ajídàgbà. Ẹ̀yin lẹ́fi kọ́ wa pé respect is reciprocal. respect is reciprocal. nígbà ń pè ní respect kọ́ ọmọ yìí ní kémi náà ọmọ yìí rẹ ọwọ́ ọ̀tún wẹ òkú ni. one way traffic two way traffic ni. ìdáyà ń na náà nù. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí ẹ̀tọ́ tiẹ̀ ló fẹ́ gbà lọ́dọ̀ òun ọ̀mà páwọn ìyàwó náà ń retí nǹkan kan látọ̀dọ̀ òun abúkálukú wa bá lè gbọ́n táyà yìí ń wí wàlà ọ̀nà mẹ́fẹ̀ẹ́ nìkan àbí àbẹ́ ẹ̀nà ní márùn. lọ́gbàgbà yìí ń gbẹ̀gbẹ̀ lè mọ̀ wá wàláhìlà ọ̀bìn àwọn ìyàwó mi náà wà ní àyè fìlà tí mo fẹ́ dé kọ́ yìí ẹgbẹ́ wà láàyè mọ́tẹ́ o èmi ti dé ìdé mi ń wò pé eléyìí náà ti mo sì ti mọ̀ wọ́n bí n bá ti gbọ́ tọ̀kan bá ní dájú Abubakar abẹ́kejì ní dájú Fatima báwọn ìyàwó tèmi ti pè mí lẹ́nu fìlà <laughs> kọ́dà wọn pé ẹ̀yìn yẹ ọ̀dà ńgbà mí ń sì lọ́ọ́ pààrọ̀ mo fẹ́ jọ ibùdó àbájá wàlà hùnà mẹ́sìlò làbí àlẹ́ yìí ẹ̀yìn ẹ̀yìn àgbàlagbà ní ká ti di lẹ́bẹ́ ká fi mú ọ̀lẹ̀ jẹ ẹjẹ́ á mú láti ibi tó kéré yìí kọ́ wá débi tó ṣe pé kọ́dà ní nǹkan fámìlì rẹ̀ ìyàwó rẹ̀ wá ní a bá sì èsì tí ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yà àtàwọn àbúrò yín yìí ẹ̀ bá sì bàbá àwọn ọ̀rọ̀ obìnrin délé o ẹ̀ ń kí obìnrin tó fẹ́ràn rẹ ìyá àwọn ọmọ tí ò ní fẹ́ burú sí ń ṣe báyìí ọjọ́ nígbàtí ọ̀rọ̀ lé irú nǹkan ànábì rí ń jọ́nà kọ̀ ẹ̀kpíríẹ̀nsì ẹ̀ rí lọ́dọ̀ àwọn sọ̀hábẹ̀ rẹ̀ nǹkan ànábì wà yúùtò sọ̀lọ̀lọ́ ọ̀sẹ̀lẹ̀ mẹ́tí bọ́ bá ti ní hó ni wọ́n pè họ́ ànábì wá wí hó ń jọ́nà wọn ò wí họ́ ní iṣẹ́ ọ̀sẹ̀lẹ̀ rí ànábì láwa lálá ń fọ́ wọ́n wá ń lọ sí kọ́ wọ́n ń lọ sí kọ́ èébú kọ́ o àgbọ̀dọ̀ bá wọn sọ abẹ́ ọ̀rọ̀ láńsọ̀ tálà nẹ́bí fọ̀rọ̀ lọ́njọ́ náà bí kí n lọ lọ dọ̀fà ń bàyí ta ló fi lọ yín náà dáhùn ìyá ńlá wa ìyàwó rẹ̀ kí ń jẹ́ òmù tálà òun lọ yẹjú ọ̀rọ̀ náà njọ́ náà pẹ̀lú làákàyè tó ànẹ́bí wọlé sallallahu alaihi níbi tí wọ́n fà bọ́ fún lójú ọ̀nà náà obìnrin dáadáa ó ti mọ̀ pé wo ojú tọkọ mi gbé jáde kọ́ yìí ẹ̀yin yáwó gbọ́dọ̀ máa mọ ojú tí ọkọ yín gbé wọlé èyí tó bá yẹ fọ̀rọ̀ tútù pàdé ẹ̀ ẹ má fi pàdé ẹ̀ a ìyá ńlá wa Ummu Salama ní tí ò tí ò a ní mi wọ́n yìí báyìí obìnrin dáadáa ní àtẹ́yìn náà <laughs> wọ́n ó ń jẹ wíwọ̀n náà báyìí lẹ́ ẹ̀sẹ̀ ọwọ́ akọ ànábì lọ́gbọ́n mi wọ́n dàtà ànábì òró ọgbọ́n tí ìyá ńlá wa ọmọ sálámà kọ ànábì yìí ànábì ti tíra rẹ̀ báyìí gbogbo àwọn sọ abẹ́ ń tẹ̀lé ní ànábì ni wọ́n mọ̀ ẹ̀ dákun a fẹ́ kí a máa and at some other level olúwa ní wàdà húnnà mẹ́fìlùlàbí àléyìnà mẹ́fìlùmá wà ní rẹ̀jáàlì àléyìnà dáraja olúwa ẹ̀kọ́ òkú síbi kan ẹ̀yìn ìyá wa ọlọ́run tó darí ọ̀rọ̀ padà sọ́dọ̀ yìí bọ́rọ̀ bá wá di pé a ìtẹ́lẹ̀ fẹ́ ní tí wọ́n fẹ́ ní bá bá gbọ́ra wa yé ẹnìkan lọ̀gá o olúwa láwọn ọkọ yín lọ̀gá o obìnrin tó bá fẹ́ sórí ilé ayé àti dàǹtìyàmù ọlọ́run sì gbogbo ẹ̀ òpin téèyàn ọmọ fi yan sí ọkọ rẹ̀ ní kéde olówó mo ti wá tànẹ́bì kọjá bẹ́ẹ̀ àbí ìjálọ́gbà nẹ́bì fẹ́ àbí ọ̀tán síbẹ̀ náà ń lọ lóun ẹ̀ nẹ́bì lẹ́nu orílẹ̀ èdè ọgbọ́lọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ jẹ́ inú òye o ẹ̀yin ọmọ mi tó kù ẹ̀yin ọmọ mi àbúrò mi Adam Abdulrazak àtàwọn tó kù bẹ́ẹ̀ lọ́lọ́run ó tẹ̀yìn náà bẹ́ẹ̀ lọ́lọ́run ó tẹ̀yìn kọ̀ọ̀kan wa náà ká lè bá àríọ̀rẹ̀ láyé àti láti ṣe àwọn. bàbá amòye ọkọ̀ ọ̀kan ìwádìí náà mo rò pé ó ti di ẹ̀sùn sọ. ọ̀rọ̀ yìí mo fẹ́ dájú ẹ̀kọ́ gbogbo àwa tá a jọ mà lọrin gbogbo àwa tá a jẹ́ ọmọ Ìlọrin àtẹ̀yìn bàbá wa àtàwọn tẹ́ bí àtàwọn àbúrò wa àtàwọn ọmọ wa náà. àmọ́kí n tó sọ tí mo fẹ́ sọ ni ẹ dákun ẹjẹ́ á dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé alihamdulilayi alihamdulilayi alihamdulilayi rabbil alamin ọ̀rọ̀ ọlọ́run pọ́pẹ́ o yẹ̀yà bá ma ní òde ní ọmọ pẹ́ ìlànà mo ní ọ̀rẹ́ kan ẹlẹ́sìn púpọ̀ ni ètò ọmọ lọ́nà however disclose fún mi rí kí ni sọ ní ìmú ẹ̀ bí mo jẹ màá tóun náà èmi ni mo kàn jálu dọ́kúmẹ́ǹtì rẹ̀ kánjọ́ kan mo wá rí reason tí ò fi jẹ́ kí n máa máa kí ni ó kọ ilé àwọn àbí kí ló kọ bàbá àwọn táwọn ń jẹ fámílì àwọn ẹgbẹ́ kí ni mo bá ń bẹ̀ àbó ìṣàdé ẹ̀yọ́ lẹ́sìn méjìlí ẹ̀rọ tó fẹ́ yìí wọ̀n ní tìyàn lójú àní ẹ̀fọ́ fẹ́rí kọ́ kọ́ńtàdé jara rẹ̀ láàrín kí lọ pé ìmọ̀ọ́mù abá abóyìndàdé kò sáàzà abó èèdè wà sí èdè fún pẹ́tọ̀ ẹ̀dá fún wà sí lọ́kàn níbi ọ̀ àwọn òtáàzù wa abóyìndà ló sì yà nígbà ọlọ́run wa pọ̀ sí ẹ̀bẹ́ nǹkan kí ni ó ìdí ọpẹ́ tí mo ní ádámù kò sí kò sí ilé náà nílùú lọ ìlú àbá yìí kò sí mọ̀lẹ́bí náà ẹ̀ẹ́dì máa gbọ́ abóyìntàdé ògúndìní ìfàyẹmí àwa náà káwa náà tó bẹ́ ọlọ́run òun ni mo fi ní ẹjá dúpẹ́ fọ́lọ́wọ́ àwọn títí wọ́n rí bẹ́ẹ̀ náà ń dùn wá ń dùn wá púpọ̀ alẹ́ ẹni yóò Allahu Akbar ìmọ̀ wá kí ìmọ̀ wá kí inú lé jàrí ipẹ́ ọlọ́wọ́ jàrí ipẹ́ àwọn mùdíwùdí wà ń jòkó ní òjé ìyálé ìmọ̀ wá kí bàbá wa mú kí ń gbòó wọ́n ní bí n ti ń sọ yìí ń bẹ lára àwọn àwọn àfihàn yìí à ń dúpẹ́ fọ́lọ̀ pọ́lọ̀ ti fẹ́ àwa ni gbogbo àwọn bàbá tó ti fẹ́ náà ọlọ́mọta àtàlékùn fẹ́rẹ̀ táwa náà fi lè máa gbá máìkì mú pé ọ̀fà bóyìí kò sí òun kò sí àgbóbì gbogbo bí ó ti kù sí náà bọ́lọ̀ ti ń pa tọ̀dọ̀ yín rẹ̀ yọ pa gbogbo yòókù náà ló gbọ́ òun ló fi wá jẹ́ pé a gbogbo tí ẹnìkan bá lè wá rò tó bá fi yanu pé dápò òta mẹ́ta tí wọ́n ń bọ́ lù lọ́rin a ó fi ọ̀rọ̀ sọ ọ̀lá wọ̀lọ́hù láyé sáàyí bàbá ń fẹ́ràn ara wa ìfẹ́ náà gbọ́dọ̀ débi ká lè bára wa sọ ọ̀rọ̀ èyí tí ń sọ yìí bí n bá jọ máa lọrin tó ṣẹlẹ̀ nírú ìlú tọ́lọ̀ ń pe bó ti tẹ̀ lọ́rin yìí ó ti mú bẹ̀rọ̀ pẹ̀lú káàbà bọ́kọ́lọ́ ń gbọ́ra ní ìyá yìí. Olúwa ọ̀fà bò sí. Wà láyé jọ ìmánà kan. قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى. Ó wọ ọlọ́run ló ṣe ìlọrin bẹ́ẹ̀. kẹ́nìkan wá ìdúná fàtì yìí àbí kó ignorance pé a mọ̀ pé bíbu ìtìrí nì kọ̀dá. gbogbo òdu tó lè wọ̀ jẹ́ kọ́dà kọ́ mẹ́jẹ lù tèmi tọ́lọ̀ ń bá ṣe bí mo ti analyze ẹ̀ yìí wo ni a lè rí bẹ́ẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá ìlú wo wá ní mọ̀ kí a ìmọ̀ àpá pé abẹ́ ẹgbọ́ lẹ́nu ọmọ lọ́rin kan rí kí n ṣe wá àti pé òfin bí akùn sí lọ́rin o àwa làá sọ àrùn wa jù ń ta tí mo ti kéré tó yìí ọlọ́lọ́mọ yẹn bí mo ti sọ̀rọ̀ pé à ń ṣe lọ́rin kọ̀dá wa amma bi ni'mati rabbika èyí tí ó sì dùn mọ́ mi ara mi ní iṣó ìdírùn ẹni tó sọ ọ̀rọ̀ yìí àìyàn mi púpọ̀ ọmọ ẹ̀yà mi pàtàkì lòtọ́ ṣàròfin ládébọ̀ ọ̀rọ̀ yóò wù mí kí wọ́n tètè àtúnṣe ọ̀sẹ́ni tí ò ọ̀sẹ́ni tẹ́nu ò gbé gbogbo máikrófóònù púpọ̀ bàlá sọ̀rọ̀ tán làwa náà máa rìgírẹ́tì pé èyí ṣe kí mo sọ báyìí kò sí oúnjẹ ètò wa dáa ní ilé ìtẹnu bá ti rí báyìí a sọ kọjá bí ó yà sọ ọmọ di fìtínà tí ń pilẹ̀ yìí torí fìtínà lélẹ̀ ìfẹ́ pilẹ̀ yìí o ẹni ó sì kápá àti tètè fádà fìtínà yìí òun náà ọ̀rọ̀ jáde lẹ́nu àà o kọ́lá bá tọrọ akọ́lọ́dì irú báyìí pọ̀pọ̀ kí nǹkan máa dáa ẹ̀rí ìdí náà yìí lọ ilé yìí ń bọ̀ wá bẹ̀ náà ara mo ní gbogbo ẹ̀ wá jẹ́ ọmọ ìyá mi Dr. Sharaf láti yìí ọlọ́run. ọgbẹ̀ ni wọ́n bọ́ọ̀tà tí wọ́n ń pè mí orí tó burú ní ojú ọ̀gbì àbà èyí ò bá làjọ ń sọ ẹni wọ́n ń lo òkè gómí wọ́n ń ṣe ayọ̀ká jíjọ láàrín kí lọ́wọ́ àjọra wọn kí lọ jọra wọn di pé dárúkọ òòtà mẹ́ta tí wọ́n ń bọ ní Ìlọrin ẹbí ò bá làjọ ń sọ. in academia ìyà wá wà béèyàn bá wá mọ̀ pé òun ọ̀mọ̀rọ̀ ó lè pe àwọn tó mọ̀ gbọ́ kọ́ wá play rẹ̀ àwọn neutral person objectively pé ẹdàkùn kan ẹ kí ni ó túmọ̀ létí kìíní bọ́bá gbé ohun tó túmọ̀ yìí lọ́dọ̀ ló lọ́dọ̀ náà ẹ̀ sì ṣe òun ló fi jọ́ jẹ́ pé ẹnu wọn mo ti kọ́kọ́ gbọ́ àtẹnumí náà wọ́n yìí sọ́mọ lọ́rin àmọ́ ní àà ah, irú lọ́rin táà ju irọ́ ọ̀la yìí. ذلك فضل الله من awa awa a kẹ́ẹ̀sì gbà ẹjẹun ṣe àwọn afáwà káírò nílẹ̀ bá gbọ́ kẹ́ẹ̀sì gbà ọlọ́wọ́ sí lẹ̀. mo wá ní ọ̀rọ̀ mi kejì lápálá bí àwọn tí ọ̀wá fẹ́ ní jẹ́ ọ̀rọ̀rùn láti yẹjú ìdínà yìí kíákíá òun lẹni tí wọ́n ń jáde pé ẹn kí lọ́wọ́ burú bí àpọ̀ burú èyí sì pọ̀ dí mo ní wọ́n fún mi ní kílípù yíwò kí n sí lé gbogbo àtìtẹ̀lẹ̀ ìtẹ̀lẹ̀ mo wo ìfisẹ́ mo analyze mo wá rí pé kódà ẹni ọ sọ̀rọ̀ yìí imam within seconds within seconds kèrè pé ìṣẹ́jú kan tẹ́yìn ọ sọ̀rọ̀ yìí náà ti mọ̀ pé ha ha ọ̀rọ̀ yóò dá ẹ lọ tó fílípù nílò ẹsẹ̀kẹsẹ̀ lẹ́yìn júmùlà alákọ̀ọ́kọ́ tó jáde òun ẹgbẹ́ kí ni dòktóru obì lè lẹ́yìn ẹni tó ẹ ní tí wọ́n ń ṣe ń lọrin tí ọba ṣẹ̀rí àmú ẹ̀ ó sẹ́ ní ọgbọ́nù ìjọ ọjà níbo ni wọn ò ti ṣe jẹ́ ọba ṣẹ̀rí àmú lórí ilẹ̀ ayé kò sí kò àwọn màláìkà nìkan bá ń ṣe ló. within seconds ó wà gbọ́dọ̀ wà fíẹ̀ tó ẹni ó sọ̀rọ̀ náà ó là ká ìtẹ́lẹ̀kọ̀ọ́ kọ́ bá analyze kílípù lè result in conclusion rẹ̀ ní ìtọ́gbọ́dọ̀ jẹ́ conclusion rẹ̀ bí èèyàn bá a ní microphone Allah ya ọ̀láyà àdánwò ẹ máa rí ẹlòmíì wọ́n rún yẹn nìkan fún mi jó ní ibi àhà òbí rí báyìí bí ọba gbá máìkì mú wọn ládánwò máìkì personalities méjì lẹ́lòmíì ní bẹ́ẹ̀ bá ń bá sọ̀rọ̀ lẹ́yìn fún nǹkan ọ̀sọ̀ wọ́n bá ti dé gbangba tó gba àmẹ́mí bọ́ọ̀lì ní máa ń sọ̀rọ̀ sẹ́ àbíkọ́lọ̀ wọn máa dàwà o ọ̀sẹ́ ni ẹnu ò lè gbé o within seconds lẹ́yìn ó ti rí pé ẹni náà ti rí aláìsí a irú Ìlọrin tí a béèrè ìbéèrè báyìí òòsà mẹ́ta ni wọ́n ń bọ̀ ní Ìlọrin ọmọ yóò balance ọ lẹ́nu ẹ̀ onítùmọ̀ onílù àwọn àdúgbò alẹ́ wíbẹ̀ sí àmọ́jú tọ́lọ̀ ń bá ṣe bó ti ṣe lọ́rin yìí tààpá pé iná àmẹ́yì tó ṣe fún àyíná ẹ̀mọ̀ ìjìyàn ẹ̀ tó gbogbo ẹ̀ tí ó mọ̀ ṣe rí bí ẹta láwọn èèyàn fara yá lọ́rin yìí àfẹ́nijé bá sọ ma aláàrí lọ́rin ò nígun o ní ti torí tó gbé gbò alẹ́bọ̀ọ́ kan àtẹ́bẹ̀ ń gbọ́ gbogbo ìgbà táwọn aláṣìṣe tí wọ́n ń pera wọn ló níṣẹ̀ṣe gbogbo ogun tí wọ́n gbé dìde ebe rí bá ti olórí àtẹlẹmú àti bàbá wa ọlọ́lá ọba àánú lọ́rẹ àti ọmọ ètè lọ́rí gbèdé yáà ṣe yáà nílọrin yìí o àwọn tí wá jẹ́ pé rúbẹ̀un rúbẹ̀un láwà máa ta ọ̀rọ̀ àbáwọn sí ọ̀dà ẹlòmíín ṣe ń sọ àsọlù náà pé àbí wọ́n ń sọ ọ̀ ẹni ó sọ̀rọ̀ yìí kọjá ẹni ó lè sọ̀pọ̀ jà wá láti ṣe wọ́n ń pẹ̀rọ àwọn olómìnira àmọ́ teki olùwọ̀n ọba nìkan lọ́kọjá àṣìṣe àtàwọn ànábì ọlọ́run lọ́sọ́ mo nídìí méjì ní sọ kejì gbìyàn bá ti ń dá òtún pé yìí dáa ti gbé yìí àbí àwọn ọmọ tó wúrowúro yìí náà kílípù tí náà nígbà táwọn kó án làwọn náà nìkan àwọn ẹnu gbé nígbà táwọn kó mẹ́ẹ̀ẹ́dán làwọn náà wá rí aláìsí pé á ah! ọ̀rọ̀ táwọn sọ ọ̀tá ọ̀ ẹ̀yà ló ní fún ẹ̀ sòrò lọ àbíkọ̀ mẹ́tí yóró ọlọ́rọ̀ yá sí àwọn ọmọ náà wọ́n dà fún bá wa fún wọn ṣe tó tún gbogbo wa náà ṣe ẹ̀ẹ́tọ́ èyí mo á fẹ́ bà lọ́rin sọ gan-an ẹ̀ ń èyí tí ò sí lára wa ni wọ́n ń nàka rẹ̀ sí wa là ń bínú yìí o. èyí tí ń bẹ lára wa ń kọ tí a bínú bí yíò náà ṣẹ̀ṣẹ̀ a náà bàbá jàzí yíò akábùkù ni o bàbá rí èèyàn pàtí èsì wa tí ń tí ń bẹ lára wa kò sí nǹkan yí àwa náà ni inú àwọn ọ̀nà táwọn èèyàn ti ń nà ká ẹ̀yìn àgbàlagbà àwa ń jáde kí láwọn ọ̀rẹ́ à ń gbọ́ ìlọrin sí ìlọrin tànẹ́bí gbogbo ilẹ̀ Yorùbá ń wo kọ́tẹ̀ pé kó wọn ti ṣe nǹkan báyẹn lọ wò wọn lọrin ìgbéyàwó là ń ṣe yìí adúgbọ́lọ́dọ̀ ọlọ́run bọ́lọ̀ ni ó jẹ́ lè ṣẹ́gẹ́ lájókòó yìí bẹ́ẹ̀ bá jòkó ń gbéyàwó mi bọ́bá ìkórí kínílẹ̀ ti wò lásán tẹ́ ẹ̀mọ́ bí ó ti tẹ́lẹ̀ ẹ́ jìyàn pé tẹ́lọ̀rin náà lélẹ̀ pẹ̀lú táwọn ọmọ ọwọ́ pẹ̀lú ohun tí wọ́n máa jẹ́wò mẹ́ ìjókòjó orin fúnni nínú ìlọrin bá débi à ń kó lérí àwọn eléré ìjẹ́ wọ́n wà sọ̀rọ̀ ìjà àwọn ilé iná tó lè máa pè wá. eléyìí bá a bá rí èèyàn fún wa lára rẹ̀ ká tètè tún ṣe ni o àtàwọn nǹkan míì àwọn nǹkan míì àpá pé èèyàn rí fíjẹ ẹnu tí èsè ti wá ní kọ́mọ́dàbí àbòbí èèyàn má fi lọ wá ẹni ọba sì wá fẹ́ pé àmọ́sáláró náà wọ́n tó ń sọ̀rọ̀ bí àwọn nẹ́ṣẹ́mẹ́lì tuntun ń bẹnu súnà náà pé lè ń bá rí àbòsí tí wọ́n ṣe fún lùú mẹ́kẹ́ ń fọ́. Anábùwà Muhammad sallallahu alaihi wa sallam inú asáru Salman al-Farisi wà Torí pé ń bá wọn bí àdìsí ìfà ànábì ànábì lè fọ́dà pọ̀ Salman sọ̀dàkọ́ ọ̀dà yìí náà rẹ̀. Kí làdíjì náà ni pé wà ìnà lè náà sí ka àríkà àpọ̀. Wà ìnà lè náà sí ka àríkà àpọ̀. Ànábi ní má jàmbá rẹ̀ náà. Ó rò ya rẹ̀ náà ọlẹ́kọ̀ o. Ọ̀gbọ́dọ̀ sàbòsí fún kí a bí máa jẹ́ pé wà iná lẹ́nà níkà àlẹ́ ìkà akọ́ òun ni wọ́n ti bí wa léyìí tí èsè pé à ń dìfẹ́ǹdì rọ́ bá a bá rí nǹkan jágbò tí kọ́dà ni wọ́n ti bí wa náà sọ mo bẹ̀rẹ̀ àti bòmíì náà ọlọ́mọ́ta fún gbogbo wa fìtínà tó fẹ́ bẹ̀rẹ̀ náà olówó panẹ́ẹ̀

ìparọ́ lọ́n ló ń bẹ̀ ní kìyà sánà àléyè gbogbo ẹni abáta ìjà fún olúwa láwọn èèyàn ẹ̀ àyẹ̀ pàwọ̀ àwọn tí wọ́n bẹ̀ ọ̀kọ́jà aná léwà léyè yìí sọ̀tọ̀ àmọ́ ń bi gbígbẹ̀sán yìí padà lóòótọ́ mọ́kànjá là ó mọ́kànjá là àwọn ẹlòmíín ohun tí a fi lọ ní báwọn kan yọ wọlé báwa náà bẹ̀ o táwọn gbàgbé ọ̀rọ̀ ọlọ́run o a ń tò sí ibú kọ́wọ́ máa ń bí sàrà láti wàtò bèrè alàgbà àtún láàrínì ọlọ́mọdé àpáta máa rú gbéyàwó tí àjọkọ́ bá ń tẹ̀lé ọmọdé àpapọ̀ àti gbogbo àwọn àgbàlagbà fún ìlọ́nà olè ìjọba mọ́ta àtàlẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀